Pẹ̀lú Epic Nation, ẹ lè pè kẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa pẹ̀láwọn tiyín, kò ní ná yín lówó tó pọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára, ojoojúmọ́ lẹ ó fi máa gbádùn rẹ̀, ìdajì franc níṣẹ́jú àti franc mẹ́ta ó lé mégawatts ni a ó máa yọ. Jù bẹ́ẹ̀ lọ, ìgbàkúùgbà tẹ́ ẹ bá kọ̀wé ránṣẹ́ sí ẹnìkan lórí fóònù tó pé ẹẹ́mà ọ̀hún, á fún yín ní àǹfààní àti kọ̀wé séèyàn márùn-ún fi kún. Dọ́là kan la ó sì máa gbà lórí ìwé kan SMS tẹ́ fi ránṣẹ́. Bákan náà, gbìyànjú láti lo pò méjìlá péré fún ìpè tàbí ìkọ̀wé ránṣẹ́ títí lọ dókè òkun lórí gbogbo rézò kó lè ní àǹfààní ọgọ́rùn-ún mò. Tó bá jẹ́ Epic Nation ni ìwọ yàn láàyò láti máa ṣe tiẹ̀ ti dáa torí o ti ní àǹfààní ẹ̀bùn àti máa pè lórí íńtánẹ́ẹ̀tì látago mẹ́fà òwúrọ̀ dé méjìlá ọ̀sán bẹ́ẹ̀ mẹ́ta ọ̀sán dé mọ́kànlá alẹ́ fún ọ̀kan sí méjì ni ó mọ̀ ná ẹ. láti rí àǹfààní ètò epic nation gbà ẹ tẹ étoile cent six étoile un dièse kí ẹ fi ok sí. tẹ́ ẹ bá fẹ́ jáde kúrò níbẹ̀ ẹ tẹ étoile cent six étoile zero dièse kẹ́ ẹ fi òkè sí. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ete und der ofu.